الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعن حديث عن النبي صلى الله عليه وسلم في صومكم يوم تصومون فيه وفطركم يوم تفطرون فيه وأضحاكم يوم تضحون فيه صيام أجت بوين بعد برانيو إتنوري أجت بوين بعد تنانيو أدن ليان أجت بوين بعد سنيو eléyìí ń túmọ̀ sí wípé ọ̀dà nìkan ṣe ó ń kójú abẹ́lé kò sí nínú ọ̀rọ̀ islam yìí báyìí. ìgbàdánù bí sallallahu alaihi wasallam sẹ́ni sọ́ọ́mọ́ lè rọ̀ yẹ́tẹ̀ tẹ́ bá ti rọ́ọ̀sù ẹ̀ṣọ́ sùyàm wà á fẹ́rọ̀ lè rọ̀ yẹ́tẹ̀ ẹ sì túnu nígbà tẹ́ bá ti rọ́ọ̀sù. tó túmọ̀ sí pé gbogbo alágbọ́dọ̀ rèé gbàtí Allah sọ pé faman shahida minkumu ash-shahra falyasum ẹni tó bá rí oṣù nínú yín ó sọ sùyàm kìí ṣe túmọ̀ rẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni tí bá ń bẹ láyé nígbà tí bá ní wọ́n rọ́ṣù nínú yín ó sọ sùyàm kìí ṣe dandan kó ní kálukú wọ̀rì oṣù tó lé tá bẹ̀rẹ̀ sùyàm Ramadan lánàá tóní ti ń jẹ́jọ́ kejì ta ni nínú wa lórí ṣùgbọ́n gbogbo wa la gbọ́ pé wọ́n rí báyọ̀ ṣeéṣe lónìí sọ́la kóṣù tó léwu kọ́ hàn sí gbogbo ẹni tó bá lójú lálẹ́ òní láti máa sọ pé òṣùpá ọjọ́ kẹta ni la rí lálẹ́ òní kìí ṣe pé dandan èmi àtiwọ́ àtọ̀hún tá a bá ti rí àgbọ̀dọ̀ ṣoṣo yá. àgbọ́yé kágbọ́yé iná làgbọ́yé tàwọn tó ń sọ pé ó dìgbà táwọn bá tó rí fúnra wọn táwọn tó di fáwọn ṣoṣo yá. ajẹ́pẹ́tẹ́ ẹ̀ bá rí fúnra yín náà kọ́ ẹ̀ ní túnú. ọ̀dọ́ táyà bá ń sọdún èèyàn máa bá lọ lọ́lọ́gbọ̀n gángan ìjọ kejì ìjọ kẹta lẹ tó rí lójú sọmà àjọkẹgbà náà lẹtọ túnú wọn ò ní ṣe bẹ́ẹ̀ parí o àwọn ọ̀daràn eléyìí jẹ ti ẹnìkan tá a rí lánàá lọ́sàn gangan láàrin ìjà ó sì mú mínírà níbà mú ó sì múra nímúra tó fi hàn pé mùsùlùmí ni ọ̀kan nínú àwọn tá a wá jọ wà lọ bá wọn sọ fún pé kí ló dé ẹ̀yin wọn mọ̀ pé rọmọbáàmù ti dé ni wọn ní àwọn ò rọṣù ẹ tí rọṣù báwo ó lóun òun fúnra rẹ òun báyìí fúlàní ń fọ sáyà òun fúnra òun yìí báyìí ò ah, àwọn ọmọ lóde eléyìí wọn ṣe bàbá oyoyo oyoyo ìwọ náà ti jọ ọmọ bàbá rẹ àwọn èèyàn wá ń kí ọpẹ fún àmójúbà bàbá rẹ wọ sí ti rí wọn oní bàbá ò ti dè tó ṣe ti dè sáàbì tí bàbá bó yẹ yóò tó ń sọ onígbà tí bàbá tó fojú dání wọn báyìí wọn pe nǹkan ti sẹ́sìn yàn lọ́pọ̀lọ́ torí di eléyìí a àtàwọn èèyàn kan tó sẹ́kù láyé bá wọn lẹ́kẹ̀ àìmọ̀ká burúkú ẹ dákun káti ẹ̀ pé mìjọ́rìtì ẹni tó wà lọ́jà níbi tí wọ́n ti mú kókù ojú òtí ẹ̀ tì ọ́ ìpolú ẹlẹ́dàá yóò rí ọ ránṣẹ́ pé léyìí báyìí ọ ń fa agbọn àpọ́nlé àsìkò yíyá ó sì pera rẹ̀ mùsùlùmí. wàlá ọ̀yẹ́ kojú ó ti yàn bọ́ọ̀ bá àwọn èèyàn ó bá àwọn èèyàn nìkan tó kọlọ mú kó dandan àwọn ọjọ́ tó ru wọn tí wọ́n jẹun wọ́n san padà ẹ̀sìn islam kìí ṣàwàdà lẹ́yìn náà bá tiẹ̀ wá tún jẹ́ yàmẹ̀yà náà ni ṣé yorùbá lẹni tó kéde parọ́ sùn ẹbí ọba Sókótó fúlàní kọ́dà kìí ṣàwùsà fúlàní ṣèwọ́ fúlàní wá kó dìgbà tí ọba tó rọ́ọ̀sù ìwọ fúnra ara rẹ̀ á òde wọn tiẹ̀ olùwà ẹlẹ́dàá akọ́mọ́sí wa lọ́nà ó ṣe ní rọrùn fún wa láti máa ṣe ń tọ́fẹ́ èyí tí ó mú kọ́ yọnu sí wa láyé àti lọ́la al-qiyama subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.